إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار انقسمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به لأهواه ولا تلتبس به الألسنة ولا تشبع من العلماء ولا يخلق عن كثرة الرجل ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتئناه حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run náà bá tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìṣe àti ìdè fún àdébùwà Muhammad kí ọlọ́wà kí ọ̀sẹ̀ kí ọ̀gbìn àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo yòówù tó wá dúró ọmọ Islam tó jẹ́ ògbé èdè kọ́lọ̀ jẹ́ àjọ wà nínú wọn. gẹ́gẹ́ bí sáà ń bá lọ sáà tó ní agbẹ́rin ọgbọ̀n sáà sọ̀rọ̀ lórí iyyaka na'budu nípa ìfetí tí ọmọ wà fún mímìlì òdodo tí ọmọ yínú rẹ̀ tọ́ba ti pé tòótọ́ náà ló ń lo iyyaka na'budu wa abádórí tá a pè ní àtawakkul ìgbára lọ́lọ́run àwa lò náà ìpele ìpele ní ìtọ́jẹ́ ìpele kẹjọ mbẹ náà lásọ lánàá tá a pè ní ìyọnu sí ọlá nípa kíni lọ́nà méjì ìyọnu sí òfin ọlọ́run káàmà yìí pé ntọ́ dáa jù tí ó wúlò fún wa jù náà ni òfin tó mú wá yẹn ẹlẹ́ẹ̀kejì ìyọnu sí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú ìgbà tí ọlọ́run bá lè kí ọlá ó ti mímọ̀ sí bẹ́ẹ̀ ó ti kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ ó sì yọ̀ǹda akókò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ níbi ọlọ́run bá lè kí ọlá ó sì kọ́ ọ́lẹ̀ abúlé rí wá lórí eléyìí lẹ́yìn ìgbà náà la ṣe àyẹ̀wò wípé ntáǹkó ní ìyọnu sí yìí èèyàn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ lórí ẹ̀ ni ṣùgbọ́n yọ wà bá débi kan débi pé ọlọ́run bá lè kí ọlá yóò tó ajọ́ ọmọlá yọ wà fún lẹ́bùn yọnu sí gbogbo ntọ́lọ́run bá ṣe lófin ni àbí nu tó bá ṣẹlẹ̀ inu Quran àti hadith anabi wa sallallahu alayhi wa sallam àìsọ̀rọ̀ débi wípé àìmọ̀ tí yẹn bá wà ní àyè yi wípé kìí ṣe òfin ọlọ́run ni fe fẹ́ lù lori lórí wọ́n pè yàn lọ́bẹ ni àbí èèyàn náà lori kó wọn ò rí àǹfààní kó lọ síbi tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn Islam ló fi wá lọ síbi òfin míì tí èso ofin tọ́lọ́run àtẹ̀gbẹ́ kọ́ka sí pé òkú gbèsè nìyẹn òkú ẹran fẹ́ẹ́ tó ń gbà tí ọ̀bá sọ́nà àbáyọmọ́ tẹ́bi tí ń pààyàn lèèyàn wà á jẹ́ èèyàn wà á gbọ́dọ̀ jàjẹ́ yóò àbíkọ́ tẹ́ra lẹ̀ kó tó mẹ́rù jẹ ìwọ̀nba gbẹ́mìíró ń bẹ̀ ìwọ̀nba tó fi rí ẹ̀tọ́ rẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tá à ń pè ní òfin àtọ́dá yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọba òfin tọ́lọ́run mú pa wípé òfin ọlọ́run náà ó ṣàkíyèsí ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó tó gbé kalẹ̀ ìyẹn nature ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn tó mí ń bẹ tó pé látara nature náà làwọn náà ti dìjọ́ sí ẹ̀ pípé nǹkan bá yọ ìjìyà fún ìjìyà báyìí so ibi ìyẹ̀dìyà tó yẹ bá mú yẹ wọn a lè máa gbé nǹkan lùgbẹ́ ńgbà mí ṣùgbọ́n pa pé eléyìí ọ̀dà so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí náà máa ń mọ̀ pé nǹkan báyìí so torí ẹ̀ ló jẹ́ pé àwọn òfin yẹn náà ń àwọn òfin yẹn ètò ìlú tí ọ náà bá lè kí ọlá orí la dúró sí ní àná ìdá tó lónìí òun àṣìṣòro bìlì wá ṣẹ́tì wọlé ẹgbẹ́tẹ́rà bàtọ́ bá ti lọ yọ́nú sófin ọlọ́run àti ṣe ọlọ́run lórí ìyẹ̀pẹ̀ kò sí kọ́ mọ́mọ́ ní sílé yìí pé síwọ̀ nìkan wá ní o ní rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pẹ̀lú ẹ̀ lórí ẹ̀ torí pé àwọn onímọ̀ sọ yìí pé tẹ́ ẹ bá mọ̀ yìí pé ìyọnu sí tọ́lọ́run lòún fẹ́ àtòfin àti ṣe tọ́lọ́mbà ṣe lórí ìyẹ̀pẹ̀ túláàsì ni yóò lè fi lè pé òun ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ákàrù náà harasa bí mo ní ìtọ́pọ̀jù náà àwọn èèyàn bó ti lè sojú kòkòrò tó onígbọ́lọ́ǹgbọ́ fi sẹ́kún ọgbọ́lọ́ǹgbọ́ ọlọ́run fún ànábì wa so bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run tó ṣáájú òjíṣẹ́ ọlọ́run sallallahu ó fún wa nínú hadith tó wà nínú sọ́yìn Bukhari látọ̀dọ̀ Abdullahi ọmọ Umar kọlọ́nkọ yọnu sí i ó ní akadà Rasulullahi sallallahu alaihi wa sallam bíi mankini oníjọkọ̀ òjíṣẹ́ ọlọ́run ọgbà ọkọ̀ wọn ní òun ní èjìká ọwọ́ aṣọ pé kó ń fi dúníyà ká ànákàkà yìí bó máa wá ábí òṣèlú máa bẹ́ńlẹ̀ ayé bí àjòjì àbí bí kíni ẹni tó ṣe àwọn mímọ sọ pé àjòjì òun náà lẹ́nu tó yẹ pé ibi tọ́wọ́ àkọ́bá láàmú ó tíráàmù lọ́bẹ̀ ni yóò tó kún bẹ́ẹ̀ ibi tó sì wá kò lè bá láàmú bí ilé bẹ́ẹ̀ náà ni kó o ṣe máa tẹ̀lé kọ́ ọmọ yìí pé kò ní pẹ́ tó fi lọ ọ̀dọ̀ ọlọ́run bá àlèkè ọlá bẹ́ẹ̀ ni ìsìláàmù ó sì ṣàjòjì lára àwọn èèyàn ọ̀sọ́gbọ́tà ẹ fẹ́ dá sí i òṣèlú ọ̀sán sáà sọ pé nílẹ̀ islam bá dà gàríbà wọ́n sọ ìrúdù gàríbà kàmá bàdà islam ó bẹ̀rẹ̀ ní àjòjì èyí tó padà di àjòjì bó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ní ìsìn sábà wo pàṣẹ́ntéèjì mùsùlùmí ó kéré jọjọ sáà ń tètè mùsùlùmí tẹ́lẹ̀ ń jẹ́ mọ́ sọ ni pé mùsùlùmí kó twenty percent nígbà tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ bí five billion

tó sì dúró ti ẹ̀sìn tó sì ẹ̀kọ́ dúró tì í kìí tí wọ́n ti pé garaba islam ìjẹ́ àjòjì islam islam kò dodo kọ́ yẹ kó gbó títí di àsìkò tá a wà yìí ìjẹ́ ọlọ́run sàṣọ́làn sọ pé islam bẹ̀rẹ̀ lájòjì yóò sì tún ṣékíní yóò sì tún padà di àjòjì nígbà ọba yá so ìṣẹ́ ọlọ́run sàṣọ́làn wa sọ pé kí àlùjànnà kọ́ máa bẹ fún àwọn kí wọ́n bá jẹ́ àjòjì àwọn wo ni àwọn tó ṣe pé yuslihuna ma afsada an-nasu min sunnati àwọn tí wọ́n máa ṣe àtúnṣe táwọn èèyàn ti bàjẹ́ nínú súnà nàbí wa sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń gbé èmi àti ẹ̀ kájọ wà nù wọn. bẹ́ẹ̀ náà ni bá a bá wà láyé ká máa ṣe bí àjòjì tí ò ní pẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó sọ wọn nù hadithi abdullahi bin umar kalowa ní sọ́yìn òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sọ pé ìdá àǹfẹ́ ìtàkọ́lá tẹ̀ǹtẹ̀ mọ́rẹ̀ fi wọ́n dá àtúbà wọ́n tó bọ́ sọ́dọ̀ ọlọ́run wá ìdá àtúbà àtàfàlà àtẹ̀ǹtẹ̀ dèrè mọ́fà tó bá wà láàárọ̀ mọ́rẹ̀ fi kó di ìrọ̀lẹ́ rárá wàhúdí mi ń lè mọ́ra díkà àtò tó ní àlàáfíà lára ṣiṣẹ́ kó tó di àtò tí nira wà dé tó rí lérí tẹ́ dáadáa ṣe bí alára mọ́ òtí ọlọ́run sọ pé wàmí wàmí wàmí wàmí hayá tíkà lè mọ́ tíkà. àtòtọ́ wà lórí ìtẹ̀mí ṣiṣẹ́ tó lè bá jẹ́ ike orí ló ń gbọ́ bá kú torí pé ń gbọ́ bá kú kò ṣiṣẹ́ mọ́ èrè iṣẹ́ lọ́sẹ̀kù nígbà tó ti ṣe ọlọ́sọ̀ táwọn sọ pé wọn bẹ́ẹ̀ lé ayé gẹ́gẹ́ bí àjòjì yẹn ó méjì inú àjòjì ń pa pé òní fẹ́ fìgbẹ́ yẹn lẹ̀ lọ sí ààyè rẹ padà àjòjì ṣùgbọ́n náà ni kọ́ wá rí èèyàn tó jẹ́ pé yóò ní tàmọ́ mùrìdọ̀ tí ó yọnu sí ti ọlọ́run balẹ̀kẹ́ ọlá tó ń ṣe níṣẹ́ lórí yèpẹ̀ tí ó sì yọnu sí òfin ọlọ́run láyọnu tán irú àwọn báwọn kéré tí wọ́n bá wá kéré wọ́n jẹ́ ọbọ̀ ọlọ́kàjẹ́ so ọmọ títí ọlọ́run bá ọmọ sí lọ náà ni ọlọ́run sọ fún ànábì ọ̀sán láàrin ọ̀sán àti ìfọ́ làálàkà bá àkè fún náà

àjòjì máa ń jìnà sí ìlú rẹ̀ ni ibi tó bá ti lóun wà kò gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni kò gbọ́dọ̀ bẹ́ẹ̀mí ara ń sọ̀rọ̀ pé ibi ìlú wọn wà lọ́gbére àfáà wa àlàyé ní tó ṣe sẹ́rí ìsọ̀yé Bukhari táǹtò ní sí sẹ́rí rẹpẹtẹ lónà bí fásitì onígbólóhùn tó jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó lò yẹn pé gàrí pé àjòjì ni ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà sí àsínú torí pé ẹ ń bá jẹ́ àjòjì kò ní mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi tó ti jájòjì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó sì wà ń bí ọwọ́ àwọn ẹni tí ọmọ ṣe kìí sa rẹ̀ yóò kéré ẹni tí ọmọ ọba sọ̀tà yóò kéré síkọ́ padà sílùú ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹni ọmọ wa yóò kéré ń ẹni tí ọmọ bá jiyàn yóò kéré àwọn tó jẹ́ wọ́n máa wu ìwà burúkú ìwà burúkú ti wà nílé àjòjì yẹn ntọ́kọ́ mọ́ jù burúkú yẹn yóò jìnà ẹni báwọn nítorí pé wá wà yẹn kò ní fẹ́ kó ń tí ó tún kó ń bẹ́ àbọ̀wọ́ ní oko olóko sòtí ń túmọ̀ sí pé kó bísì pẹ̀lú ní tí ó fi pàdé ọlọ́run ọba àlekè ọlá ṣe ní gbogbo ọgbà afáwa Ibn Qayyim ó ní lórí ọ̀rọ̀ wípé tí yẹn bá ní rídọ̀ tó bá ní tàmáàmù rídọ̀ tó ọba àlekè ọlá ń fẹ́ túláàsì ni ní wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ kò sì sẹ́ni tó lè ní sílẹ̀ ń bá wọn títí ìbá ti kẹ́ ń bá jẹ́ àjòjì ọmọ ní àmì wípé bóyá ìwọ nìkan ìlò ń ṣe nǹkan yìí ntẹ́yìn bá ti ń dá ṣe ìmọ̀ ń ṣòro ṣùgbọ́n nítorí tọlọ́hún èyí ó dúró ti tọlọ́hún ọba àlekè ọlá. àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lásìkò tí wọ́n bá ń fìlì pé àjòjì làwọn. wọ́n mọ̀ sọ pé aláhùnmọ̀ zidi ní ẹ̀sẹ̀sẹ̀rà àbáyé ìyọ́ ọlọ́run ìdájọ́jì yìí yóò tún pọ̀ sí o káwa ní òwò ní àwùjọ wa èèyàn mélòó lọ́jọ́ olóòótọ́ èèyàn mélòó onídéédé èèyàn mélòó ní ewó òkúwò èèyàn mélòó ní èèyàn mélòó tọ́jẹ́ mùsùlùmí àsìkò yìí tí ń lò lọ́nà tó dáa lọ́nà ìbẹ̀rù ọlọ́run èèyàn mélòó tọ́jẹ́ pé ntí ọba wù nǹkan tó dáa ni tọ́ba ti di ntí ọ̀dá yọ pa tẹlifíṣàn rẹ̀ bí bá ń gbọ́ rẹ́díò tọ́ba ti di pé ń ṣe ntí ọ̀dá abẹ́ńkọrin ọ̀tẹ̀ pa èèyàn mélòó ní ń báyẹn ẹ̀ ń bá wá ń ṣe báyẹn táwọn èèyàn bá ń wò gbogbo ń ti ń ṣe ìbáàdà sí i kọ́lọ́ ọba àlèkè ọlá ó ń lo gbọ́ àtúntò ẹ̀fún tọ́lọ́n tí ọba jẹmọ́ tọ́lọ́n kò ní ilẹ̀ táwọn yẹn bá wá wò gbogbo ẹni báwọn yóò wá di kíni yóò di gẹ̀rí ibù dáa yóò di àjòjì èèyàn àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n inú oṣù tó ń sọ̀rọ̀ àwọn ọmọ sọ pé Allahumma zidni iqtiraban èrè ọlọ́run ìdájòjì yìí bá tó sàlékún rẹ ìtumọ̀ yẹn pé ìbáàdà tí mò ń ṣe fún wọn ọlọ́run táwọn èèyàn fi ń wò mí lájòjì jó tó wọn lékún kọ́lọ́ọ̀dá kan sàṣe bẹ́ẹ̀ fún àwa náà wọn la ti tògbé ọlọ́run wọlé àánú rẹ̀ wọ́n bi afa wa abu suleiman adarani wọ́n bi léèrè ipe kí ni ìpìlẹ̀ ìráyésá ọwọ́ adáhùn wípé ìpìlẹ̀ ìráyésá òun ni àlùwárà kéèyàn jẹ́ alásàjẹ́ àìsùnmọ́ alákàjẹ ẹbí yorùbá àwọn bàbá wa òun náà ní pé ẹ tó fẹ́ pé olójú tí mo ń jẹ tí ọba jẹ́ halali òní débẹ̀ alákàjẹ nìyẹn kìí pé nsàlẹ̀ ẹ jẹ ọ̀tọ́ àwọn ọmọ sí ọ̀gbọ́n yorùbá mọ́ ló dáadáa o alákàjẹ náà lẹ́yìn tí ń sọ́ra fún tí ọba jẹ tí ó fi sẹ́nu owó tí ó fi sápò aṣọ tí ó wọ̀ ẹ̀bùn tí wọ́n gbé fún yóò wòye pé pé kò ní bá àárín òun àtọ́ náà jẹ́ sálàyé ní àbí haram kó tó jẹ́ pé yóò àfọwọ́ sí alátàjẹ yẹn nìyẹn wọ́n ń pè ní sọ ìbùdó wàrà ẹni tí máa ń mójú ara rẹ̀ kó haram ó ní ní ó ní ìgbélé kékeré yàn ráyé ká kàmá annal qana'ata awwalu rida tọba fẹ́ máa yọnu sí òfin ọlọ́run àti sí ọlọ́run lórí ilẹ̀ nǹkan ní ọkàn kí o sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ìyẹn ni ó fi jẹ́ kó o lè máa yọ́nú sí ní tọ́lá ọba àlejò ọlá tí bá ń ṣe haran haran haran mo fẹ́ ní eléyìí mo fẹ́ níyùn mo fẹ́ nígbà mo fẹ́ láwo kò ní jẹ́ kí èèyàn yóò kó báyàn láti yọ́nú sí ní tọ́lá ọba àlejò ọlá tó bá ṣe fún yàn Ibn al-Qayyim rahimahullah ó ní inna alladhi yahkimu madata raja'i al-makhluqina min qablika huwa ar-ridha bi hukmi Allahi azza wa jalla hànàhànà tá a ń ṣe tá a wu ọwọ́ ẹlòmíì fún ní nǹkan afẹ́ gba nǹkan bẹ́ẹ̀ afẹ́ lé nǹkan bá ń bẹ́ẹ̀ ó ní tí ọba wa gbé kúrò nínú ẹ̀mí òun náà ní kéèyàn yọnu sí ìdájọ́ ọlọ́run ìpín tí ọlọ́run bá nínú ilé ayé kọ́ yọnu sí tọ́ba ti yọnu sí ọlọ́run ọlá aláàánú lè ti àlékún. ẹ yóò tó bá ti yọnu sí ìdájọ́ ọlọ́run àti ntọ́lọ́ ń pín fún un ìmọ̀ ṣe hànàhànà ìmọ̀ wá àwọn ẹ̀dá ti yóò kéré nú ọkàn rẹ̀ àbí kọ́mọ̀ tiẹ̀ sí rárá pẹ̀lú ilé láti parí ọ̀rọ̀ lórí àrídọ̀ ìyọnu sí ọlọ́run ọba àlekè ọlá àti ìlú túmọ̀ sí méjì ìyọnu sí òfin ọlọ́run pé nǹkan dáa ló gbé kalẹ̀ fún wa àti ìyọnu sí ìṣe ọlọ́run lórí iyẹ̀pẹ̀ pẹ̀lú ilé láti parí mọ́ńsílá ẹlẹ́ẹ̀kejì tá a pè ní àtàwákùl àti gbogbo ń tọrọ mọ́ àwa sí ipò ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni àtikọ́síbìlà kéèyàn jẹ́kẹ́ ní ìwọ̀n balẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba àlekẹ́ọ́lá ló ṣe é fẹ̀mí tì lọ́dọ̀ ọlọ́run ọba àlekẹ́ọ́lá kìí fi ọba oníjàmbá ọba tí máa ń pè àdéhùn rẹ̀ ni yóò pè àdéhùn rẹ̀ fún mọ́mí ní òdodo pẹ̀lú ìgbésí ayé tó dánlé ayé tọkàn rẹ̀ ọbalẹ̀ yóò ti pé adéhùn rẹ̀ níjọ́ ọ̀gbìn àlìkíyàmà pẹ̀lú pé yọ pàdé àánú ọlọ́run ọba àlìkíọ́lá àti ẹ̀san ńláńlá tó da tọ́lọ́run ọba àlìkíọ́lá tó fi jíǹkì rẹ̀ tẹ́ àbá lòún gbára lọ́lọ́run táǹpé ní tàwákùn ìkórí rẹ̀ lẹ́yìn wá ní tíkọ̀ tó bá ti kọ̀rọ̀ tó ti lọ́lọ́run ó ṣe fóun ó sì fọkàn balẹ̀ tí ọlọ́run rí ìrẹ́lẹ́rú rẹ̀ kò sí ní ntọ́ bá gbé wá nínú mùsùlùmá yóò jìmọ̀ yóò tún máa tuntun lọ́nà lọ mùsùlùmá kan tẹ̀lẹ̀ sí mùsùlùmá yóò tún máa tuntun lọ́nà lọ yóò mọ̀ pé gbogbo òǹṣe ń ṣe òǹdún gbalada kì í wá ṣe pé ẹni tí ó ti já kàn múná ike ah, bá a ṣe ṣe lọ́nà tó yìí lè lọ́yẹ kó a ṣe bá a ṣe ṣàdúrà tó yìí tọ́yẹ pé àwọn àwọn èèyàn tí wọ́n lẹ́sìn ni wọ́n mọ sọ́gùn kábàáhùn onóòtú àgbàsára yóò ti gbàgbé ara ikori ìfi ọ̀rọ̀ ẹni jì sọ́dọ̀ ọlọ́run òun ni àtikọ̀ ìkórí wípé èèyàn juwọ́lẹ̀ fọlọ́run sányányá sọ́lọ́ níwáyò tẹ́lẹ̀ ń tẹ̀sí lè má ẹ juwọ́lẹ̀ fọlọ́run korongodo iná ni àtikọ̀ tó di là kọjá pé èèyàn nípa ń tó ṣẹlẹ̀ sí ìyá ànábì Musa alayhi salatu wa salam àti Musa ọlọ́run sọ fún wa inú suratul Qasas kala òwò láti àyà kìíní bí àyà kẹńlá ọlọ́run ní tọ́sí-mí tìlíkà ọlọ́run nìkan lọ́mọ tó gbà lórí pẹ̀lú ẹ̀ kọ́lọ́n fún alẹ́ mi lò à ń bọ̀ wá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ńgbà bá dé alif lam mim insha allah inú àwọn ahurufin muqatta'a ni ọ̀rọ̀ àwọn afa àkọ́ lórí ẹ̀ gan afa wa abdulrahman sayuti àti muhalli nínú tírà wọn tafsiri wọn káà pé ní tafsiri quran al-azim wọn bá ti kọ àwọn gbólóyìn wọn sọ pé allahu alam bimuradihi bi dhalika bàbá ní ọ̀rọ̀ àwọn àfáà a àmọ́ sọ lọ́sùn lọ́sì àwọ̀ àparí ẹ̀ ní pé hmm, ntọ́lọ́ngbà lérò pẹ̀lú ẹ̀ ònìkan lọ́mọdé àfáà wa muhammadu laminu ṣinṣinṣi tó ṣe àbẹ̀wá olùbáyàn ọlọ́run kọ́ sàlékún kẹfún gbogbo wọn olóhùn gbogbo ti ń alẹ́ sọ́ọ̀dì kankan a mi ń kọ́ ha àti gbogbo ẹ̀ olóhùn yìí pé síra ti koran lọ́dọ̀ máa ń mẹ́sàn lẹ́yìn rẹ̀ àfi ti Zakarị Zakariya nìkan tọ́lọ́ ní díkírò rahmati rọ̀bíkà abidá òhù ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí tó tún sún lọ ó tún pàpà tẹ̀lé ó ní tẹ́ǹjìyàn tẹ́ẹ̀tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tẹ́ǹjìyàn lórí àlùkùránì yìí ṣebí inú ara ti dè yín náà ló ti kó àjọ ẹ sàmọ́ pọ̀ ẹ̀mọ́ sìn ẹ̀mọ́ mìíràn tìlíkà ààyè àtìlíkìtà àbínúmúbí ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀nà lẹ́ka omi mínú ọlọ́ni àwọ ọlọ́run àwa ń sọ fún ọ nípa ìró Musa ìró nípa Musa àti Fìràáò àti ọba Mísírà nígbà náà ṣùgbọ́n gbogbo ọba Mísírà yẹn ni wọ́n ń ní Fìràáò Fìràáò náà kàṣíkò tiẹ̀ ọlọ́run láwa ń sọ ń pa rẹ̀ fún ọ bẹ̀lẹ̀ hápì ní ntọ́jẹ́ sókè ń bi ìtàn tí ó wúlò fún ilé ayé wa àtàlìkì àmọ̀ ní kúrò àmọ́ mẹ́nu bá ó wọlé ó jókòó ó dìde ó sọ̀rọ̀ ìhun náà tó wá sọ sí kùránì èso sọ̀rọ̀ wa ẹ̀dùn ọ̀gbìn èsè kọ̀ọ̀án ẹ wá lè bá nú àwọn ìwé mi tí wọ́n pè ní ìwé tọ́lọ́hún o ṣùgbọ́n kúránì rárá èyí sókè tọ́jẹ́ kókó bẹ̀ ní kúránì ọ̀sọ̀ fún wa ọlọ́run ni òun sọ fún yín nípa ìró òun sọ fún ọ nípa ìró Musa àti Fir'auna bil haqqi pẹ̀lú òdodo li qawmin yu'minun kó lè bá àtàǹfààní fún àwọn mùmínì òdodo inna Fir'auna ala fil ardi wa ja'ala ahlaha shiya'a yastad'ifu ta'ifatan minhum yudabbihu abna'ahum wa yastahyi nisa'ahum innahu kana minal mufsidin. ọlọ́run ní iná gọ̀ráhùn dájájú fíráúnà ọba mísírà lásìkò Musa àlà ọlọ́run ló fún ní gíga gbogbo gíga láyé ọlọ́run máa fún yẹn ọdọba ọlọ́run ló gbé ọdẹ bẹ́ẹ̀ odi gómìnà ọlọ́run ló gbé ọdẹ bẹ́ẹ̀ odi pírẹsidẹ́ǹtì ọlọ́run ló gbé ọdẹ bẹ́ẹ̀ kọmíṣánná ọlọ́run ló gbé ọdẹ bẹ́ẹ̀ ọ̀gá iléèwé píríncípà ọlọ́run ló ọgá tán lórí ilẹ̀ ọlọ́run gbé lórí ipò wájà alá àhàlà àṣìyà ọwọ́ aṣọ àwọn tó wà lábẹ́ rẹ̀ ọ sọ di ìjọ oríṣiríṣiríṣi àwọn tiẹ̀ ó ń ṣe dáadáa fún wọn àwọn ará mísírà tí àkọ́bá tí èèyàn tiẹ̀ àwọn ọmọ ìsírẹ́lì ó ń lù lòkulò àwọn bẹ mọ ilé ni mọ kò sí nǹkan tí ṣe jù bá àmì oúnjẹ ni ó ní wọ́n máa jẹ àmì yóò ní wọ́n máa sin àwọn ìyàwó òun wọ́n máa ti bọ̀ yìí sí wọn lóríṣiríṣi bó ṣe fún wọn sẹ́sẹ̀ nu ọwọ́ ń lù wọ́n lòkulò àmì inú wọn ó sì fi hàn lẹ́kọ̀ọ́ tọ́jú wọn pé ah, iṣẹ́ ò tí ì kàn ẹ̀yẹ́ máa ti fẹ́ ti yín náà yẹsẹbi ìfòtọ ìfata mílíọ̀n àwọn míínu wọn ọsọ wọn dọlẹ à alápá ọlá ti tóbi rẹ ọlá nù rẹ nígbàdí yẹn bá wà lábẹ́ tó lágbára jù yẹn lọ kí á lè yẹn fẹ́ jẹ

yóò dé tó abìnà ààfò ìntọ́ bá ti jọ ọmọkùnrin tí wọ́n ni jíjú lọ́sàlẹ́sà nínú pípa wọn ẹlòmíì gan tó wá rí ibi tí wọ́n ti ń du yóò ní wọ ọlọ́ mọ́fún lọ́fún yìí o ẹ̀sùn kò sì tán kò sì tán kò sì tán gbogbo àsìkò táwọn wíyì tí ó fi àmọ̀ tó bẹ́ẹ̀ ọkùnrin àbọ̀gbìn ẹnba ti lóyún báyìí wọ́n lọ́ mọ́fún lọ́fún yìí lásìkò yìí o àsìkò fìlà wayastahyi nisa'ahum àwọn abonú wọn obìnrin wọn yóò fà wọ́n lẹ̀ wọ́n mọ̀ sẹ̀mí innahu kana minal mufsidin à ọwọ́ àánú ẹ̀ tí ń ṣe bàjẹ́ lórí ilẹ̀ gbogbo ẹ̀ bá ti tó bá ti tó bá jẹ́ pé ẹ̀sẹ̀ àti ẹ̀mí ń ṣe mufsidu ni tó bá ti pamọ́ òtí ìdí mufsidu torí pé tó bá ti túbọ̀ ìdì ṣùgbọ́n ẹ̀ ń ṣe ń ta táwọn yẹn fi mọ̀ ọ́ sí à mùsùlùmí fìlà àrùbí ni ó bàjẹ́ lórí ilẹ̀ yìí nítorí o ṣe ń pamọ́ gan tí wọn ọmọ sí kọjá bàjẹ́ tó ọba ń tọ́ lójú táyé tẹ́ǹdì ìfẹ́ fáàrí inú mùsùlùmí lọ wà ọba àjẹ́ mùsùlùmí inú ẹ̀ ti ń balẹ̀ jẹ́ lọ wà torí kọ́kàn ọmọ gbọ́ ìbàjẹ́ ọ̀dà àdúgbò máa gbọ́ tọmọ lóhùn òtúnṣe lọ gbogbo eré ìyá kẹ́ńtẹ́ inú tẹlifíṣàn tí wọ́n máa kọ́fọ̀ tí wọ́n máa pààyàn ìfáàdùfọ̀lá àrùn so àwọn ẹwà ìkòtẹ́ ti ṣe é bọ̀ ẹgbà táwọn ọmọ wa ń lò ó sí ẹ̀tún àwọn kílà ọmọ tí ń bọ̀ ní ìsìnkú ni wọ́n mọ̀ lò ìfṣáàdù fẹ̀lẹ̀ àrùn ìṣòkọ́ jẹ́ pé kọ́kẹ́ ní ẹnìkan ó mú ọsàn lọ́ba di ọ̀bọ ó mú ankájìbù lọ́ba di kílókọ́ adìẹ tí mo ń bu ẹ̀kí rí àti òde ìṣẹ̀lẹ̀ nítorí àwọn ṣẹ̀rà fún yìí ṣùgbọ́n kì í ṣe pé bó ti wà frequent nìyẹn ńgbọ̀n bọ́ wa ó ti ṣe fẹ̀lẹ̀ àrùn torí ńgbà tí ẹlòmíì náà bá ń lọ ní ìsẹ́ńtọ́ yẹ kọ́ ràn lọ́wọ́ yọ sá fún pé àwọn ọmọ kọ́ ọmọ lọ́ọ́ dájí ẹ tó bá ní kó wọn ràn lọ́wọ́ torí gbogbo móbìsì ìyà tí wọ́n gbé lórí nẹ́ẹ̀tì tí kálukú ń wò nìyẹn so àwọn oríṣi àwọn tó yẹ pé ọpọlọ wọn kò sí ìsìláàmù ńbẹ kò sí ìsìláàmù kankan ńbẹ àwọn méjì sì ń fẹsẹ ní ìdí ìfẹsẹ ti àwọn lè blend to anything ọjẹ corruption kò jẹ corruption gbé pọn ọbẹ kan ní dítèlì nípa òfin ẹ òbí ẹ ti sá lọ bí jaiz bank wọ́n sá lọ bẹ̀ àwọn tí àwọn tí èsè mùsùlùmí wọ́n sá lọ bẹ̀ ni àti wọ́n fẹ́ sẹ́ ẹlòmíì wọn èkéle kìíní ó dà ó ní yẹ it's more or less interest but interest wọn kéré sí other bank náà fáwọn láìkì àwọn yẹn bó ti ẹ̀ pé interest náà ni ṣùgbọ́n àwọn láìkì ẹ̀ sọ̀rọ̀ kó kéré sí àwọn yòókù nígbà tí wọ́n bá ní ọ̀fẹ́ ra nǹkan tí wọ́n bá kówó sí tí wọ́n bá sanwó sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ òun sì lọ gbà padà pé dáàbò bá ń lówó járe owó ni kí ni mo rà lọ́dọ̀ rẹ̀ yọba ti lọ lò yóò sì fún ẹ léyìí tí àwọn láwọn ti tà yàtọ̀ islamicali wọn làwọn ti gbowó lé táwọn tà fún tí wọn ò rà sọ́wọ́ wọn làwọn tà àmọ́ irú sẹ̀ríà ìsìlámù ń gbé wá báwọn ẹ̀ kí ọmọ gbókọ lórí jẹ́ ẹran hárahára wọ́n jẹ́ lọ sàkútì ẹ̀ kọjú kó tó èyí pé ọlọ́run ọba iná ńlá àlàyé múdé lè dọ́ọ́lì máa tá ìdá àkàtà ọlọ́mú ìfìdìtì ẹ̀ máa ń sàbòsì kí n ṣe ń jẹ́ òṣè ìsìlámù kí n pè ní ìsìlámù ọlọ́run àmọ́ ẹ lọ lára ìgbà tó bá mú tán yóò mú pẹ̀lú bí òní bọ́ńbẹ́ ńgbà bá sọ yìí pé wọ́n fẹ́ yáwó lọ́dọ̀ rẹ tó sì ní báńkì ìsìláàmù ni ọ́ o sì lóòní fún mi ń káàsì kò sí problem tó gbọ́dọ̀ bá ti ní káàsì one million tó bá ti lọ fẹ́ gba ìdílé lórí ìgbìmọ̀ pé kì í ti ti ìsìláàmù mọ̀ ọwọ́ ni lọ́wọ́ àti ń rà mo wá ní kò burú mọ́tò tí mo fẹ́ fi rà yìí ọwọ́ àsanwó sí kọ́mbì ọwọ́ ni ọ̀sanwó sí kọ́mbì pẹ̀lú májẹ̀mú one point one ni àwọ̀ta fún ọ látẹ̀bí ma lé sàyín dáka gbogbo àdíjì látẹ̀bí ma lé sàyín dáka nǹkan àwọn afáàní látẹ̀bí ma látẹ̀mílẹ́kù ìtí ò tí ì bọ́sí pòsẹ́sàn rẹ ọ̀gbọ́dọ̀ tà torí lọ́wọ́ ti bọ́ pòsẹ́sàn rẹ ó ṣe kí risk ewu tó bá tẹlẹ̀ ìwọ ló ní wọ́n ń gbé bọ̀ sí báńkì lọ́ba bàjẹ́ orí rẹ̀ lọ́ba jẹ̀ lé ọ̀gbẹ́ báńkì ní àlàáfíà ọlọ́mbọ́sí problem bá jẹyọ báńkì ni ó wà á fà fún kété ilé iṣẹ́ báńkì ni ó pẹ̀lẹ́ ọ̀fà fún ìyẹn kò sí gbogbo yẹn ọkàn fẹ́ gbowó ọ̀fẹ́ yáwó ẹ̀yìn kí gbolo fẹ́ lò ibi tó fẹ́ ra nǹkan rẹ̀ wọ́n fẹ́rẹ̀ mí tìwó bẹ̀ ẹ̀yìn tó fẹ́ ra yẹn one million one point one làwọ́ ta fún ọ ìdí èsì ìbọ̀ sí kíní tẹ́lẹ̀ ń ta irú òjòrò burúkú wò nìyẹn Islam náà nù tí yóò bá ti wá ní ọkàn lọ gba owó padà ni yóò sì fún wọn yóò sì máa sanwó díẹ̀díẹ̀ tí yóò fi san one point one kan ẹjọ́ nítorí ìtọ́lọ́ kásọ̀ra ṣe kámẹ́jẹ mufsidu fìlà árídì kámẹ́jẹ ti ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ nígbà bá táwọn ọmọ lọ táwọn ọmọ tí táwọn generation míì bá dé ní ìsìn wọn kàn mọ pé ah, jaiz bank islam bank islam bank wọn mọ fi pè wọn ò ní mọ ọ̀pọ̀lọpọ̀ tó tún rò pọ̀ mọ́mọ́. lásìkò pé kí wọ́n lọ gbìyànjú wọ́n gbìyànjú kí wọ́n tún lọ gbìyànjú sí ó fi wà islamic dáadáa ó tún lọ gbòsìṣẹ́ sí ó tún rẹ́dí àti náwó sí èyí tó bá ti ṣe é nu láìpẹ́ ni èyí tí ọba ti ṣe ẹjú lẹ̀ ọlọ́run kò dẹ́nu ẹnikẹ́ ní báńkì mọ̀tẹ́ bá rí lọ́ọ̀nù lọ́ọ̀nù ti Islam tẹ́ẹ̀ ní ìdàrú máa ń wọ èèyàn lójú àwọn mùsùlùmí lójú ẹ̀hẹ́n ẹ ṣe ẹ sì fàáyèlè fún correction kẹmọ kẹmọ change kẹmọ improve from time to time kì í ṣe àwọn tọpọ lọ wọn ti wà ń do rìbálẹ̀ ẹ̀sùn wa kó síbi iṣẹ́ àwọn náà tún máa bá rìbálẹ̀ ẹ̀jẹ̀ ọmọkọ́là láàtọ́ ọmọkọ́là rọ̀ṣùlù expert sí ni expert ní di ọ̀rọ̀ báńkì ẹ̀ bá gbà síbi iṣẹ́ ẹni ọmọ bá yín rọrùn sí Islamic àwọn tẹ́lẹ́tàì sọ́ǹtì lásán ni ọkàn mọ́ bẹ́ẹ̀ ìgbẹ́ kakọ́ kakọ́ lọ kálọ kábéèrè pé sọ́fẹ́ ra nǹkan tó tọ́ ọ́dẹ̀ rẹ̀ mí tí ó ó kò yí láti ṣe èèyàn tí ń wá sọ́dọ̀ rẹ̀ bí i thousand every day bóòdó ti fẹ́ tọpa wọn lómi tí wọ́n fẹ́ rà ẹjẹ́ wọ́nà míì kẹ wá nǹkan míì ṣe lọ́lọ́ nǹkan sàánú kó tún wọn ṣe kó sàánú náà ṣe o. wọ̀nyẹ́ sáyé nìsáàhùn fíráhùn náà àwọn obìnrin wọn yóò fi hàn lẹ̀ wọ́n mọ tẹ̀mí lọ iná òwú ká nàbìnàlímù sí bí ọwọ́ ti ń bilẹ̀ jẹ́ àwọn onímọ̀ sọ wípé wọ́n sọ fún àwọn òní pé tó ní yìí ọmọkùnrin kan tí wọ́n yìí tí ìbí náà bá ní sọ̀rọ̀ èyí wọ́n bọ̀ wá bí ilé torí ẹ̀ lórí pé ọláhùn ó kú òun ò sì ní mọ̀ wọ́n wáyé. ọtúnra rẹ jẹ ìtìnà lóhùn ó jókòó ó ní ọ̀sà yìí ògóńgórí mú rẹ ń gbọ́ bí àṣà yorùbá yóò sì jókòó bẹ́ẹ̀ ọlọ́run ló ń fẹ́ ṣe gan onírárá kí alọ́kan ọlọ́run pẹ̀lú tiẹ̀ ó ti mọ bí ó ṣe ṣe ó ti mọ bí ó ṣe ṣe láti azali láti láéláé tí ò ní sílẹ̀ ó ti kọ́ ẹgbẹ́ tó ti parí ètò tó ti parí ni. ọlọ́run ni wa nuridu an namunna ala alladhina stud'ifu fil wànẹ́jàláhùn Wa wànẹ́jàláhùn mulwarisin ọlọ́ni àwọ ọlọ́run nùrídó annamúnà afẹ́ẹ̀sẹ̀ ìkẹ́ẹ̀tíá alìmọ́nù ní èdè lárọ́wá ní ìrègùn bá fi dáadáa sẹ́nìkan kọ́ mọ́ wá sọ ó sì nìyẹn ó sì ń túmọ̀ sí àníìmà ìdẹ̀kùn ọlọ́run ó sì tún túmọ̀ sí oyin funfun alìmọ́nù wasaliwa. tọ́lọ́ sọ̀kalẹ̀ fún àwọn bani Israel ọlọ́ni wa nuridu anna munna ala alladhina stud'ifu àwọn ọlọ́run afẹ́fẹ́ ìrọ̀rá wa fún àwọn tí wọ́n ti sọ di ọ̀lẹ́tẹ́lẹ̀ tẹ̀lá àrídì lórí ilẹ̀ ní làwọn ọmọ Israẹli wa naj'alahum a'immatan afẹ́sọ wọn jẹ́ aṣíwájú wa naj'alahumul warithin ń bá ní ọwà lórí ìjọba má rẹ àwọn èèyàn jẹ ẹ má àwọn o lè jẹ pé lójú ẹ̀mí rẹ náà ni o ọwọ àánú ìran kan rẹ ìran ní ìjẹ àsìkò ń bọ̀ ọlọ́run bá máa lo alábòsí lára o àwọn èèyàn ti jọ̀gá láyé tí a jẹ́ mùsùlùmí tí a rẹ̀ tí èsè mùsùlùmí jẹ tọ́lọ́n tó ṣe ń jẹ tọ́lọ́n tó bára fún ọ tó bá kó lọ́wọ́ àwọn mùsùlùmí àwọn èèyàn kan ti ń bẹ kí wọ́n rí àwọn ìran kan jẹ́ tọ́nà ọba àlekẹ́ láti ó tún gbà àwọn ọba ti ń bẹ ń káàrò òjire wọn á ní dá ọ lágéjì pé fàmílì ń tutọ́ àbí ẹ̀kọ́ ni lọ́wọ́ tó ń bá bá fẹ́ tutọ́ nínú yín ní fẹ́ tutọ́ táyé òun tí wàá kó ń bẹ ibi yẹn mọ́ nìyí iná ẹ̀ là ń pè wọn lọ́ba ilé ìsìn tí wọ́n bá nǹkan kan wọn ò bá gbára kankan ìjọba ní tó sẹ̀ ń sanwó oṣù fáwọn mi tí wọ́n gbọ́ oṣù wọn mọ̀ sí ìgbé ó jẹ́ pé àwọn wọn ń sanwó oṣù fáwọn èèyàn tẹ́lẹ̀ ọba ní rúlù lẹ Yorùbá tẹ́lẹ̀ àwọn ọba ní rúlù lẹ Yorùbá tẹ́lẹ̀ tí wọ́n lọ́mọ ogun tí wọ́n ní gbogbo ẹ̀ wọ́n lọ́mọ ogun kankan ní ìsìn àwọn nọ́tánà ọmọ téǹsó àsìkò ọlọ́mbọ̀ fúlàní ọmọ téǹsó àsìkò ọlọ́mbọ̀ ẹni tó bá ti déédé ní ọ̀pẹ̀ lórí ìjọba ẹni tí ọba ti déédé gbọ́ àsìkò ọlọ́mbà yóò change fúláàtì ni gbogbo ẹni tẹ́ bá ti ń rẹ́ ẹjẹ mọ́rùkún náà gbọ́n agbára yóò tí ì dé oná ọmọ wáwọ̀ ọ̀nà agbára lọ Britain ti ṣèjọba lórí ayé tẹ́lẹ̀ tọ́lọ́run tó wá tó ń gbé kúrò lọ́dọ̀ rẹ̀ tó tó gbé sọ́dọ̀ America, Russia rọ́sí àti jẹgàba lọ rẹ́kẹ́rẹ́kẹ́ àwọn ọmọ Afghanistan ta a bá lògbà tá a bá kẹ́kọ̀ọ́ pọ̀ wọn nígbà tí wọ́n wá jagun Afghanistan tí wọ́n kú ń bẹ̀ nǹkan ìjà tí wọ́n kó bẹ̀ in the next three hundred years àwọn olè lò tán ogun rọ́sí ẹ̀sùn ogun kékeré wọn ọ̀dọ́mọ ara Amẹ́ríkà tó máa ń dọ́gbọ́n sí britain máa ń dọ́gbọ́n sí àwọn ọ̀dọ́mọdé àbí nǹkan lára nǹkan wọ́n kó nǹkan ìjà rẹpẹtẹ ọlọ́run lọ́wọ́ á ní káwọn nǹkan ìjà ní òtún mọ́ wa oxidated tí development science tó ti jù lọ ntí ó wà ní Afghanistan títí dì sí ó sì wà mbẹ tí wọn ti lò mí táwọn tó fi ń já kí ìgbéra ń bá pé òun fẹ́ ya lùwọ̀n báyìí kí wọ́n bá jà ìjọba wọn ju bọ́ǹbù three hundred láàrin two hours láti Afghanistan lọ síra sọ nǹkan àwọn òkú nílé gogoro ń ta àwọn òní gíláàsì tọ́ ọ bá tún kọjá abẹ́ <laughs> gbogbo bí dálù rẹ̀ làwọn bàjẹ́ ọmọ Afghanistan sọ pé ẹni wọn àwọn ẹja nǹkan ẹja tí rọ́ọ̀sì àti kòdà yẹn bẹ̀rẹ̀ ẹ̀bùn tí tóbi ọlọ́run nǹkan mọ́ change Amẹ́ríkà ń jẹ gàba rẹ̀ ń tó ọlọ́run mọ́ tí ó fi bẹ̀ ẹ́ èmi náà ni ni China ti fẹ́ bí tiẹ̀ wọn abẹ́ ẹ̀kọ́ ni bí ẹ ń bá wà lórí ìjọba lásìkò kan kọ́ mọ́ ti déédéé ní ìjọba yóò kù àmì bó ṣe nú ẹgbẹ́ lọ bó ṣe nú ìjọ lọ máa ṣe déédéé ìlú òfin pẹ́mẹ́ àwọn èèyàn fẹ́ràn ìdọ́wà ṣe déédéé máa ṣe lọ ní ìwọ́n ti dìbò wọ́n tó máa dìbò wọ́n máa ṣe lọ ní nígbà tó ti ṣe déédéé ìwọ́n gbọ́ bá ṣàbòsí bí wọ́n bá tẹ̀ sí ìkú lọ lábẹ́rẹ̀ lásìkò kan nígbà bá yà wọ́n kú o. ọlọ́ni wa ní orí ìdó ànàmúnà alẹ́lẹ́bí náà sódé ìfún fẹ́láàrùbì àwọn ọlọ́run afẹ́ ti ìdẹ̀kùn wa fáwọn èèyàn tí wọ́n ti kú ọ̀lẹ́ bá lórí ilẹ̀ tí wọ́n mú wọn sìn wa naj'alahum a'immatan àwa afẹ́ tí wọ́n ní aṣíwájú wa naj'alahumul warithin a ti fẹ́ sọ wọ́n jẹ́ tí ó wà jogún agbára ti ń bẹ fún fíráúnà tẹ́lẹ̀ wa numakkina lahum fil ardi wa nuriya wọn lórí ilẹ̀ ni àti sọba lójú rẹ̀ onáà ni amánà ọlọ́ni afẹ́ fi hàn wọ́n àtàwọn ọmọ ogun wọn ìfẹ́ ń sọ́ra fún tẹ́lẹ̀ ìfẹ́ ń sọ pé ìfẹ́ ń fẹ́ kọ̀ fẹ́ ní tẹ́lẹ̀ yọ̀wọ̀ àtẹ̀lẹ̀ wọ́n fẹ́ wọn kọ̀ ọlọ́ni wa awhayna ila ummi Musa an ardi'ihi fa idha khifti alayhi fa alqihi fil yammi wa la takhafi wa la tahzani inna radduhu ilayki wa ja'iluhu minal mursalin ọlọ́run ni wà áwọ́hẹ́ná ilà omi musa àwọn ọlọ́run asípayá ìsípayá tiwa amúbá ìyá musa wáyù nu kùránì onítùmọ̀ oríṣiríṣi a máa jẹ́ wáyù tọ́lọ́run tó ránṣẹ́ sáwọn ànábì ọlọ́run tó sọmọ́dà ànábì ṣùgbọ́n lọ́run ti sọ fún wa pé wà mọ́ àrísálínà mi ń kọ́bílíkà ìlà àríjàlá lóhùn ilẹ̀ ìhìn kò sẹ́ni ọkùnrin lọ́nà ọba àlìkẹ́ lámọ̀ ránṣẹ́ ọlọ́run òfin fẹ́ràn obìnrin kọ̀sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí ẹ ṣe haidọ̀ ẹ lóyún ẹ bímọ ẹ tọmọ ẹ fún lọ́yàn àti olẹ́wà fi máa ṣe nùbú wà lẹ́fi máa ṣe ìdáná bí ọlọ́run ẹ lọ́kọ tẹ́wà subjected sí ṣẹ́ńbà ló ń fẹ́ ikú èsì láàrin ọkùnrin àtobìnrin ọ̀tàn rẹ̀ ọfẹ máa pọnmi sínú apẹ̀rẹ̀ tí ò lè kún láíláí ọfẹ ṣe wàhálà wasted effort ni ó ṣe àwọn tí ẹ àwọn tí wọ́n ń kọ́ tọ́jà pé gbogbo ìgbésí ayé wọn bóòlù wọn ti kí ètò ọkùnrin àti obìnrin so lẹ́kítọ̀ kan mo rìkọ́dù ẹ̀ lónìí lórí otl ìṣáàlà wọn ó play rẹ̀ ṣùgbọ́n àmọ́ òru tí wọ́n play ẹ̀ láàrin five to six láàrin five to five thirty wọ́n máa play ẹ̀ máa mọ̀ ní tí ó jẹ́ lórí challenges tó wà fún àwọn obìnrin mùsùlùmí episode méjì ni ẹ ń bá lóun fẹ́ jẹ́ kí ọkùnrin àti obìnrin tí wọ́n jọ wà pọ̀ tí wọ́n jọ jẹ́ bákan náà tí wọ́n jọ mọ ẹlẹ́tọ̀ọ́ kan náà ọkàn tanra rẹ̀ jẹ́ ọkàn wí tiẹ̀ fọ́ tiẹ̀ lásán kò ṣeé ṣe ọlọ́run ṣe bẹ́ẹ̀ ìṣesí bọ́lọ́run ti dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ntọ́lọ́ ń dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ challenge sọ wà ń kálukú nínú ìgbésí ayé ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́pọ̀ awápọ̀ àwọn bí tọ́pọ̀ àlè ìṣe àbí tí ọ̀pá akọ̀ nkùsọ̀gbọ́n tá a fẹ́ dá sí àfi kó mi ó mú àyè tiẹ̀ lọ kọkùnrin náà sì mú àyè tiẹ̀ lọ. ọlọ́ni wa awhayna ila ummi Musa ìlìhámù àwọ̀ ọlọ́run nǹkan wá nìkan nìyẹn ọlọ́run ṣe fún Musa inspiration kìí ṣe wáhàyù ti ìjánu bí ọlọ́run kéèyàn oníṣòro kọ́lọ́run wá pé ah, ṣe báyìí wáhàyù mú látọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run sọ pé alẹ́dì yìí fásáwá wálẹ́dì yìí fáhàdá ọlọ́ọba lọ́dá gbogbo nǹkan ó sì gbogbo tí kálukú ní ìdìbò ṣe sáré ó ṣe déédé pẹ̀lú ẹ̀ ó sì pè gbogbo nǹkan ó sì fọ̀nà mọ́ kálukú lórí bí ó lo nǹkan kọ̀ọ̀kan kọ̀sẹ́ ti ń kọ́ wa bá lu ẹnu láti ọ̀sẹ̀ tí ọkọ̀ ọmọ títí báyìí ní ìyẹn ṣe é fa ọyàn gbó tí ẹ̀fẹ́ kọ́ ọmọ tó lè gbẹ̀kọ́ ńgbà yẹn ìjọ wọn bí náà yóò ti máa fa pọnpọnpọnpọn ọyọ ọkọ̀ yọyọ fà sọ́nà ọba alẹ́dì yìí kálákọ̀ pátá wá ọlẹ́dì kọ́ dàrọ̀ fàhádà ọ̀nà ọba lọ́dá gbogbo ẹ̀dá ó sì dá ogun tó ní ìdí sí lára ọ̀nà tí ó gbàlùkọ̀ kan ọlọ́run ti ṣe bẹ̀ igi ní ibẹ̀ nu gbó lọ́kàn sínú báyìí àwọn esin ìra ni ẹ̀fọn ni ẹyẹ ni nígbà bá tásìkò yóò ṣe pàdé <laughs> oúnjẹ tiẹ̀ ní lójúmọ́ alẹ́bí kàlákà mọ́sàwọ́ wọ́n lè bí kọ̀dára fàhàdà ọlọ́run wá ṣe ìṣípayá fún ìmọ̀mọ́ Musa ọlọ́run fi òye sínú an àrídé èyí ipé fún ọmọ rẹ̀ lọ́yàn ìtọ́ dáa jù fún ọmọ tí ẹ̀ bá bí náà lọ́yàn ìyá ẹ̀ ọ̀yàn èèyàn ntọ́jà àdúnú ọ̀yàn èèyàn òun náà lọ́yàn ìyá ẹ̀ tí ọba wa rí lọ́sẹ̀ kan ọ̀yàn ẹranko. ọlọ́run ti sọ fún ìyá Musa pé arábìnrin yìí fún ọmọ lọ́yàn torí pé ìrònú ti bá a ṣe bá a fún mẹ́rin bá a fún mẹ́rin fìlà náà fẹ́ kàn pa náà ni fìlà náà fẹ́ kàn pa náà ni fẹ́ẹ̀ tó yóò gbá ni dé kéèyàn já kan ọlọ́run wa ní kọ́mọ́ já kan fẹ́ẹ́ bí mùsùlùmọ́ ni ọ́ ọgbà nígbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú fún lọ́yà kó ti ẹ̀kọ́ mú yàn náà ó fún lọ́yà fàyídà kíkú ti alẹ́ yìí tọ́ba ti wá ń bẹ̀rù lé lórí fàálì tí ihe ìpele yẹmẹ lọ jù sínú odò yẹmú river nile odò ńlá ni mínísírà náà lọ́wọ́ láàyè ní ọlọ́run ní kó fi sínú àpótí kó wá gbé àpótí lọ síbi odò tó jù bẹ́ẹ̀ ọlọ́ni wà láàtàkà fi ìrẹ́mú mi ní òdodo wà láàtàkà fi wà láàtàkà ní iná rọ́ọ̀dù ilé kì wàjá ìlú hominal mursalin ọlọ́ni má ti bẹ̀rù ìrẹ̀yà Musa má ti banújẹ́ rárá iná rọ́ọ̀dù ilé kì dájúdájú àwọ̀ ọlọ́run á dá padà wá fún ọ wàjá ìlú gómìnà mọ̀rẹ́sẹ́lì à ìmọ̀nù ọlọ́run tó wá sí nínú nǹkan ní òjíṣẹ́ ọlọ́run falitakọ́tahu alùfẹ́ràhùnà líyàkúnà làhùn àdúgbàn wà hásánà inna fẹ́ràhùnà wà hàmánà wájùnú dáhùn máa káànù kọ́ sí i ìyá Musa ṣe bẹ́ẹ̀ ó gbé sínú àpótí tí ń kàn fasọ sí gbé Musa bẹ́ẹ̀ òpó ńlò ó wá gbé lọ síbi odò ó gbé síbẹ̀ odò bá ń gbé lọ ọlọ́ni falitakọ́tahu àádọ́ fẹ́ráhùn náà àwọn èèyàn fẹ́ráhùn náà tí wọ́n jára lé ẹ̀ lẹ́bàá rí i. làkìtù ní èdè lárúbáwá ọmọ kékeré tí wọn bá rí lẹ́nu àìrá àgbàlagbà á o ẹ yà sọ pé mọ̀kúdù àkàtẹ́tù àgbàlagbà àrímọ́ níta ilé sọnù wọn fẹ́ wá ní rí àgbàlagbà kan ṣe àtisọ èdè ni làkìtù ọmọ kékeré ni tí ọmọ kankan ni èèyàn máa rí yẹ e. ṣùgbọ́n àgbàlagbà tọ́gbọ́n fàrísà kọ́tàhù àálù fìràúnà àwọn fámìlì fìràúnà wọ́n bá hípán kí wọ́n bá nírú èwo lélẹ́yìí ọmọ mọ̀rí náà ọmọ bà ní ìsìráìlà liyakuna lahum àdúgbò wa hazana lámùlẹ̀ àtìbà nìyẹn lọ́dọ̀ àwọn kan náà wà bá iye tí wọ́n híhun kó lè bá jẹ́ pé yóò jà sí pé ní ọ̀wà jẹ́ ọ̀tá fún wọn wàhazana yóò sì jẹ́ ìbànújẹ́ fún wọn inú èdè lárúbáwá alhazanu àti àlìfósùnù wọn ní lúgà ní méjèèjì jẹ tó yẹn pé hasanu jẹ lúgà kan fún fósùnù so ẹ bó ṣe pé tọ́hámù àti tóhámù ẹ ipe nǹkan kan náà ni wọn nínú èdè ṣùgbọ́n àlìhásánù náà tún ní èdè alábá àtúmọ̀ túmọ̀ sí nǹkan tó le àtúmọ̀ túmọ̀ sí nǹkan tó bá le ẹ ó ní líyàkú náà làhùn máa dó wà ń wà hásánà kó lè bá àjẹ́ ọ̀tá fún wọn kó lè bá a di ìbànújẹ́ fún wọn lọ́jọ́ iwájú inna fìràáhùnà wà hàmánà dájájú fìràáhùn àti sọba lójú rẹ̀ tí ń jẹ́ hàmánà wájú nù dáhùmá àti àwọn ọmọ ogun wọn káànù kọ̀ọ̀tì ọjà tó ti ń yí bóṣe ń ń yí nàìjíríà yóò tún yí padà kò ní máa lọ bẹ́ẹ̀ yóò tún yí padà síbá àwọn màálù ní à ń sọ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀dẹ tí ó sàgbẹ̀ mọ́ pàtàkì jùlọ àwọn tó jẹ́ pé ọtí ẹ̀fẹ́ máa gbìyànjú ní pé jẹ́ ń ti ẹ̀dán o ó ti ṣe bí ọdún méjì mẹ́ta ọba tún jẹ àgbìlẹ̀ ẹlòmíín bẹ ọdún tó kọ́kọ́ sí gbàràmù náà ní ìtìlẹ̀ ilé ìtẹ̀lẹ̀ tí ó jẹ oko lọ lẹ́sẹ̀rẹ̀kẹ́ táwọn á ní táwọn ní sọ́téèjì níbòmíì kẹ́ẹ̀bì rìpọ́ọ̀tì tọ́wá nígbà tó bá jẹ nǹkan bíi one point five wọ́n bá ní ẹ lọ mú ẹ lọ mú àwọn màlúù ààrẹ tó wà ní ìkíá rẹ̀ wọ́n bá mú ẹdí wọ́n bá lọ kóòtù suẹ́suẹ́ tí wọ́n mọ dájọ́ fún wa wọ́n bá lọ pé pẹ̀lú ntọ́jọ yìí tó lọ san three hundred thousand. ẹ máa ṣe èso àsìkò ọlọ́mbọ̀ nígbà tí ènìyàn jẹ nǹkan bíi one point five percent wọ́n lọ san three hundred thousand three hundred thousand yẹn wàláì inú ẹ̀ tó rìpọ́ọ̀tù fún mi yóò tún san bíráìbù ń bẹ́ẹ̀ kó tó rí gbà tó ń torí three hundred thousand gbà yóò tún san bribe táwọn kan ó tún sáwọn kan ní àwọn lọ bá mú fúlàní gangan tó wà kàn sáwọn ní kò lè dámú kò lè mọ fúlàní ọ̀hún àwọn èèyàn bá tún gbàmọ̀ fẹ́ gbà ń gbọ́ bá ti gba bí sixty eighty thousand eighty thousand bẹ́ẹ̀ èrò ní ọ̀wà àtẹ́kù yóò kù two two ìtìrẹ́tì jẹ́ ìtìrẹ́tì jẹ́ bí one point five nítorí jẹ́ one point five yẹn kejì one point five gangan ọ̀fẹ́ ṣe sùúrù kò fi three million mọ́ lọ́wọ́ ni. jẹ́ nítorí nǹkan oko ti ń dàgbà lọ́yìn ẹwù ẹwù ẹwù ṣé irú ìyẹjẹ báyìí ó sì máa lọ ọlọ́run sì dákẹ́ àsìkò ọlọ́run bọ̀ ọlọ́run náà kọ́ bá wa ṣe ń jẹ lọ́mọdé àsìkò wọn wá ní o ká ti yí padà o ká ti túbà lọ́dọ̀ ọlọ́run àtàwọn tí ń ṣe àtàwọn kótó kó sínú. ọlọ́run bá àlekè ọlá ó ní má bẹ̀rù má bànújẹ́ àá dá padà fún ọ àá sì sínú àwọn ànábì ọlọ́run ọlọ́run wá sọ wípé ńgbà tí àwọn fámìlì fìràwọ̀n lọ mú yẹn wọ́n lọ mú Yúsúfù pàpà wá di ọ̀tá fún wọn àti ìbànújẹ́ dájájú fìràwọ̀n àtàmọ́nà àtàwọn ọmọ ogun wọn áà ah, sánú kọ́ọ̀tì yìí ó ń bàjẹ́ ni wọ́n wọ́n ń ṣe bàjẹ́ wọ́n ti ṣàṣìṣe tọ́pọ̀ وقالت امرأة فرعون قرة عين لي ولا لا تقتلوه أبي أقولني la taqtuluhu asa an yanfa'na aw nattakhidahu waladan wa hum la yash'urun ọlọ́ni ìyàwó fìràáwò ẹ̀wù ti tóbi ọlọ́ fìràáwò náà ti ń bí fìràáwò náà gbà náà ó ti ń bímọ bímọ bímọ bímọ kọ̀rọ̀kùnrin kankan bí ìyàwó rẹ̀ obìnrin bí jọ ẹbí tọ́lọ́ ń ìyàwó rẹ̀ bá sọ pé kó rọ́tò ayé ní lè wà lá ìtutù ojú lélẹ́ jẹ́ tèmi àti ẹ tí n tutù ojú ìdùnnú ní jẹ́bẹ̀ wọ́n àti yẹn bá gbọ́rọ̀ ìdùnnú ojú èyàn sì fẹ́ lè yọ mi èyàn yọ tẹ pẹ́pẹ́pẹ́ ìfẹ́ ń tètè kóra ta ayé nìyẹn ìtutù ojú lélẹ́yìí tí olólùwà àmì ntúni ntúni ti ó ti sọ̀rọ̀ ẹ̀dá tó mú ọlọ́mọ lórí pé kù fẹ́ kankan náà ni ó ti gbé jù sódò kò sẹ́ni tí ó kílèmù ẹ̀ mọ́ ẹ̀ ń bá kílèmù ẹ̀ gan ó ti mọ̀ pé pípa lókùtà àwọn ọ̀pá ìyẹn wà kílèmù ẹ̀ sí ìtutù ojú lélẹ́yìí dẹ́ fóun àti ẹ ìdùnnú ni látẹ́kùtù lóhù ẹ mọ́ pa á àṣà ayé àǹfà àna àwọnà tẹ̀sídà wà ládàá ńgbà ọba yá yóò di tí ó wúlò fún wa kódà a tún mọ́ wáhùn ńlá yẹ̀ṣẹ̀ òru òsìlékè ní wọn ò fúra mọ̀ kí lè ní jẹ́ ṣòro wàhùn láàyè ṣòro mú òfúra mọ̀ mú òfúra rárá wà á bá fùwádù ummi musa fàrìhà nǹkan dátìlá túbú dìbì hí láwùlá an rọ̀bátínà àlàkọ́lùbí ha lítakùú nàmínà mọ́mìnì ọlọ́ni ọkàn ya musa ọwá di fàárìgà ń tọ́pa gbogbo kùsùn tí ó rò mọ́jú musa lọ nígbà tí mùsùlùmí bàbá ti pọ̀ lè yàn mọ́ rántí àwọn nǹkan mi tí mùsùlùmí bàbá pọ̀ nǹkan nìkan ẹ wà lọ yẹn nígbà bá lọ fún yẹn tó ah ọmọ jẹ́ ti gbàgbé <laughs> ọlọ́nkọ́ sànù wa. bí ẹnìkan tó máa kú fún àwọn yẹn bá bẹ̀rẹ̀ ìṣe wá àti mú ọ̀rọ̀ sí lọ́nu nígbà lọ́lọ́mbà sí ẹnìkan nígbà tó dé sọ ìkòkò ah, lọ dànù ìwà òye bá ti mọ́ omi lọ dànù lọ́wọ́ ní tòótọ́ ọmọ ẹ̀wọ̀n tí ò bímọ kan iye tẹ́ wàá sọ ní ẹ ò ti tóbi ọlọ́run wà á bá fúádù omi Musa fàárì gá ọkàn ya Musa wá ti pa sófo kò sí ti ń rò mọ́ ju Musa lọ pé mọ̀lélẹ́ yìí nǹkan dátìlá túbú di ibi yìí ọbẹ̀ ilé fi hàn kó mọ́ nìyá ẹ̀ ọbẹ̀ ilé kakọ̀ ẹ̀rẹ́ sọ pé a ah, ẹ má pa á tí wọ́n fi lè mọ̀ kó lónìí láwùlá à ń rọ̀bà tí náà àlà kọ̀lùbíyà tí ì bá ṣe pé àwọ̀ ọlọ́run la di ọkàn rẹ̀ nípa fún sùúrù lítàkù ọ̀nà mi náà lùmọ́ mi ní tó lè bá a máa wà nínú mú mi ní òdodo wàkọ́ látìlé òkìtìhí ìyá Musa ó sì ti sọ fún ẹni tọ́jú ọmọ ìyá Musa lóbìnrin nígbà tó gbé Musa sódò tán ipe kò sí ìhì máa tọpa ẹ̀ lọ máa fojú wò wọ́n lọ́ntún ọmọ èké nìyẹn wọlé maka pé ọmọ èké lè ṣe pé yóò bímọ kí ọmọ kékeré obìnrin yìí lọ́gbọ́dọ̀ yóò lóbi. ti bí i àǹdónú bí ń wàhùn là yẹ ṣerú ọmọbìnrin yẹn wá pápẹ́ẹ̀tì wá ń wo àpótí yẹn lọ́ọ̀kan lọ́ọ̀kan orí kó ti jìnnà àwọn tí gbé wọn ọmọ pé ọmọ kan ń wo àwọn wọn ọmọ wọn ò fura wàhálà فقال بهل أدلك أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون وما تطلنت ولا لو دوست على مريره ما تطلنت ما جامن بما جوسو yóò ṣe tó lóye ṣùgbọ́n kò lè yé wọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ àlọ́ àgbà abẹ́rẹ́ tó tóbi ọlọ́run abẹ́rẹ́ bí mo ṣe rìn abẹ́rẹ́ tí mo pàdé abẹ́rẹ́ tó wájà sí abẹ́rẹ́ tí lè dì ọlọ́run kọ́ wọn fi àṣekùn gẹ́ dáadáa ọlọ́ọ̀bá ń sọ pé wà á rámúná àlẹ́ ìhìlímọ̀rọ̀ bí àmì ń gbogbo ẹni tí wọ́n ń pè tí fìràwọn náà ń pè tí ẹ lọ pé lágbájá wá fẹ́ bímọ ni kọ́ wá fọmọ ìlọ́yàn gbẹnu kú ẹ pèsè ni wá gbẹnu kú ìkejì gbẹnu kú ọmọ yìí ọmọ mú mú ẹnì kankan ọlọ́run ni àti ń rọrùn fún kó mú mú hali adullukum ala ahli baytin yakfuluna ṣe ń júwe fún yín nípa àwọn èèyàn kan pé kí wọ́n lè bá yi. tọ́jú ọmọ yìí nígbà bá tọ́jú wa pada funyi tó bá dàgbà wa hum lahu nasihun gbogbo da sọ tí ó fi dàgbà gbogbo eni wọ́n ṣe gbogbo فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون أو تتوب يا الله ọlọ́run ní fárọ̀ dájú náà wì láwùmí yìí báwo ọlọ́run ṣe bí wíkímọ̀ tí a bá ṣe dá padà sọ́dọ̀ ìyá rẹ̀ ó tún wá ń buwọ́ ọ̀yà ikú bá wọn tọ́jú <laughs> owó ọ̀yà kìí sọ̀fẹ́ ọyọ ẹmí ti kàdé méjèèjì sọmọ rẹ̀ àwọn wọ́n sì wọ́n ìbá pa ni wọn ọ̀pá mọ́ wọ́n fẹ́ fi sọmọ lọ́jọ́ iwájú <laughs> wọ́n fẹ́ fi sọmọ lọ́jọ́ iwájú lọ́ba di wípé àkóso à ń sanwó ọ̀yà ọlọ́ọ̀ni fárọ dájú náà hù ilà òmìnirí àwọn àdàpadà lọ sọ́dọ̀ ọ̀yá ẹ̀ kí dàkọ́ ra àyínú ha kó lè kínú rẹ̀ ó dòdò padà kó rásọ̀ ayé mi nìyẹn kójú rẹ̀ ó lè tó tutù dòdò ó dó padà kínú rẹ̀ ó tó dùn wàlà àtàhàzà ni kó sì mọ́ banújẹ́ mọ́ wálé tá a lámà anna wà á dà láàyè àkún kó sì mọ̀ pé àdéhùn tọ́lọ́ ń bá ṣe òdodo ni ọ̀làákínà aktarahum la ya'lamun ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọ̀fọ̀kànbalẹ̀ tí ọkọ̀ ojú síyàn nínú ẹ̀mí ọkọ̀ jáde yẹn fowó rà ìwọ́n tó bá ń sin lọ́hùn ń sin lọ́hùn gidi ọlọ́run fi ìfọ̀kànbalẹ̀ sínú ẹ̀mí rẹ torí ìgbàgbọ́ tó o ní àtẹ̀sìn tó ń ṣe ọba àlú kò ní lọ́wọ́ tí ọba sin lọ́hùn mr president kò lè rí láéláé tí ọba sin lọ́hùn mr governor kò lè rí láéláé tí ọba sin lọ́hùn kò ṣe fowó rà ìmọ̀ musa fi sọ pé rọ̀bì iná bẹ̀ẹ́ pẹ́sìmọ́tì lana ilimu walili juna alimalu rabina bikisimati lijabari fina lana ilimu walili juna alimalu àwa ti yọrù sí ìpín tọ́lọ́ ń ṣe fá wa ìmọ̀ àdínì ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ṣe fún wa àwọn tí ẹ ní owó lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò ṣe mọ́ fún wọn orí ẹ̀nà kan wọ́n ti yí adúgbò lọ́dọ̀ ọlọ́run ìgbàgbọ́ òdodo tọ́lọ́ bá ti fún mímú mi ní ọkàn rẹ̀ ìbálẹ̀ ọkàn gan lásán ó tó kò sí fowó rà sọ́dọ̀ dákun kò sí alẹ́ tọkàn rẹ̀ ó balẹ̀ o. ìyá Musa ó ní síkọ̀ ibi tá à ń lọ nìyẹn ó ní síkọ̀ sọ́dọ̀ ọlọ́run ó fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí ó bá fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ni a kò ní gbọ́mọ lọ́bí awí ni ọmọ òòjọ́ ṣùgbọ́n nǹkan méjì ló ti wà nínú rẹ̀ inú kó gbé ọ̀dọ̀ káwọn yẹn gbèrà náà fi rí ọjọ́ kó gbé ẹ náà wọ́n ti dúró àyè àbíkọ́ gbàǹtọ́ náà wí kó tèjé lọ́wọ́ ó kéré nu obi tí nǹkan sọmọ rẹ̀ tí ó sì sùúrù o gbogbo àwa tá a tá à ń ṣe dáwà ká múra ká mú súnmọ́ wa kó lé o obìnrin àmọ́ ẹ̀yọ́ sírùkù ṣe tí ó ti wà lábẹ́ rẹ̀ tí nǹkan bá dìlé sọmọ rẹ̀ kódà tí nǹkan ó òun ọbẹ̀ tàbí kó sọmọ ọmọ tọ́ọ̀bá tọ́ra tó múra dáadáa yóò sì máa yọ sí ẹbọ bí ọ̀bẹ sí ẹbọ ń pilẹ̀ àwọn ẹlẹ́bọ pọ̀ tí wọ́n lu jẹ̀lẹ̀ bàbà ìbọ̀wọ́ àti ìbọ̀sẹ̀ gbogbo ẹ̀ ní òkun tán yányá àtòjú gbogbo ẹ̀ wọ́n jẹ pa mọ̀ṣúríkà tọ́lọ́n kó forí jìn à tọ́lọ́n láwọn kó mbẹ́ wọ́n já náà òjú bẹ́ẹ̀ láìláì mọ̀ṣúríkà tọ́ ẹ pé wọn ò yàtọ̀ tẹ́lẹ̀ bọ́ advice ni ọ̀rọ̀ náà wọ́n sọ fún à ó jókòó lásán ni à ìyẹn jókòó lásán àyẹn ní mítà fáà sí à tàfà olóhà sí à àfà wa kan kọ́lọ́n kọ́ sọ̀lẹ̀ kó dáadáa fún ó sì ní ọmọ mẹ́ta sọ́ọ̀lì ní ìrántí dáadáa mọ́ ṣùgbọ́n sọ́kàwé kí wọ́n gbẹ́ sí ibi kọ́mpáàdì tó wà èyí àgbà àmọ̀ bí bọ́ọ̀lù ni omi kan ni ó ṣe bọ́ sínú omi bẹ̀rù èyí tó tún kọ́ ilé bá ní àìgbọ́n ah, nǹkan kẹ̀kọ́ wọn rẹ́sù rẹ̀ sí èyí tó kéré lòun bá ń sunkún tiẹ̀ ní o ńgbà tó wòlé lágbára pé òun ó mu wa ní bá ń sunkún tiẹ̀ pé àwọn méjèèjì wà nínú ọkọ níjọ́ kan náà ọmọ méjì tí ó bọ̀ ọkọ̀ sọ pé ó kú léwu náà ẹjọ́ sílé lọ́wọ́ apọ̀ mọ́ àbí negligence gbogbo àwọn nǹkan ewu Ọ yẹ ọmọ tí asàfúlà asàfúlà asàfúlà asàfúlà asàfúlà wú àwọn nǹkan ewu bá yẹn ká máa jìnà sí ká máa ká máa sọ àwọn ọmọ yẹn ìwọ̀nba ní gbé wọn ma àwa láàmú léwu láàmú apẹ́ ẹ̀gbẹ́ rẹ̀ rìn àwọn ọmọ nǹkan èké wú kankan àwọn ọmọ míì ti tó yàn ọgbọ́n ti ń bẹ nù wọn ó kéré èmi sì rò pé bíi tí wọ́n gbà tó àwọn àwọn nígbà jẹ́ pé ilé kálukú gbé tiẹ̀ kọ́mpáǹdì nǹkan kan là ń tẹ́kì ẹnìkan ta sẹ́nì kan mọ́ níjọ́ àwọn ọmọ ìpè wọn kò jọ wọn mọ pààlọ́ wọn mọ torí fi fi wọn jọ lòdì pọ̀ ó jẹ́ kí brain sharp àwọn ọmọ bíi rárá o kéèyàn wà ní second school kọ́ fẹ́ jáde second school bí ọkọ̀ tó kàn ní ìdí láti à àti ẹ ẹ oṣù wúwo mi tí mo ń lọ sọ wọ́n bá ti dojú kú. <laughs> mo ní o ti ń wó mi dé wọn lọ sọ ó ní dáàbì ìwòyìn mọ́ <laughs> ságbọ̀n gbogbo báwọn <laughs> ságbọ̀n burúkú kọ́ yìí <laughs> gbogbo ń tọ́ bá ti dé wu ká mọ sọ fún wọn ká sì mọ gbé pamọ́ sí wọn wọ́n gbọ̀ ju àsìkò táwa wà ní kékeré lọ I'm very sorry o bébí jẹ́ ń sìn nínú omi lè rọ́ǹdì o.

ọlọ́niwálá balaga aṣòdáhó wáṣtawá àtẹ́yìnà hukman wà ilma wákàdá alíkà nàìjíríà mọ́síní gbà Musa tọ́wọ́ dàgbà tọ́tàdó ní aṣòdá wáṣtawá àsìkò tó dúdú nù àsìkò tó dúdú lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn àlàáfíà ọmọdé kò ní dàbí tẹ́lẹ̀ o ẹ̀ stages in life. nígbà tó dúró tọ́tán ọlọ́ni àátẹ iná wò fọkùnmọ́ àwọn ọlọ́run àwọn afúnni ọgbọ́n wà ìlímọ̀ àti ìmọ̀ wákàtí àlíkà nàìjíríà ní mọ̀ sí ní bá ti máa san àwọn tí ẹ bá ń ṣe dáadáa bá ti máa san wọ́n lẹ́sàn nìyẹn ọlọ́run wá sọ Musa alayhi salatu wa salam ó sọ di ànábì ọlọ́run ọsọdì olóye ọsọdì onímọ̀ so ìtafẹ́ ló ń bẹ̀ òun náà ní pé ìṣètì ìyá musa ṣeun ńlá ń pè ní àìní tí kọ́tù billahi ta'ala kẹ́bi tí àfáwà gbọ́n kọ́ yìí sọ ojúlówó pé èèyàn fẹ̀mí ti ọlọ́run ìnìyẹn tí ì bá ti báyìí sí igi odò gan tí ọmọ fìsọ́dún fìsọ́ sí ìfìlàwọ́ náà gbẹ̀yìn dé àwọn èèyàn fìlàwọ́ náà dé omi ogan lásán ó tó pààyàn ọwọ́ agbèlè ọbẹ̀ so ọwọ́ adúró nínú ọba bọ́ọ̀ ya ló ní kí ọmọ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ òwò lọ so ọlọ́ọ̀ba àlèkè ọlá ló ṣe àwa náà ní ẹni tí ò ní síkọ̀ sí ọlọ́ọ̀ba o níta ti ní kọ́lọ́mọdé ọba jẹ́ o níta wá pè ní síkọ̀bí láì ní ìfẹ́mibalẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ìfọkàntán ọlọ́run ọwá wà lórí ìpele mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní dárájá tó ìyá níta àgbàlérò pẹ̀lú ẹ̀ náà ní ìyá tẹ̀lé àbí àmùkọ̀ wàmọ́ tẹ̀lé àká kéèyàn ó ti dákàmùnà lórí wípé òun fẹ́ máa tako ìdájọ́ ọlọ́run tó mú wá pé kẹ́ máa lò ó kọ wá sí ọ̀gọ́ ọlámú àbí ìfẹ́ ọlọ́run tó bá tẹ̀lẹ̀ kọ́ sọ pé ọ̀ọ̀fẹ́ kọ́ tẹ̀lẹ̀ kó o ti dáná kó o bì yẹn ipe ntọ́lọ̀ ti ṣe lófin náà lófin ntọ́ba ti ṣẹlẹ̀ kò sí wípé kò ní ṣẹlẹ̀ mọ́ àbí ntọ́lọ̀ ọba àlejò látọ́ba ti kọ kò síbú yẹ káwọ̀ ọkàn sápá ni ntọ́lọ̀ ń bá kọlọ̀rọ̀ ọjà sí. ọlọ́ọ̀bá sọ fún ánú Qur'an nínú sọ́rọ̀tò Ra'd ayà àpọ̀tí wà wípé wallahu yahkumu la mu'aqqiba li hukmihi wa huwa sari'ul hisab ọlọ́ni máa dájú ìjọba wù lófin àbínú sẹlẹ̀ gbà la mu'aqqiba li hukmihi kọ̀dẹ́ kọ̀sẹ́ tó lè sọ fún kọ́nà ọba àlejò ọlá kó tutù palẹ̀ àwọn èèyàn ń sọ̀sọ́ kú sọ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n ń sọ ń sọ lórí rẹ́dùn wọ́n ń sọ lórí tẹ́lifíṣàn wọ́n ń sọ sórí íńtánẹ̀tì ìròyìn tọ́lọ́hùn ìròyìn tọ́lọ́hùn tí ọmọ akẹ́ gbé sọ̀rọ̀ yín wá ojú òtí ẹ̀ sí sóun gan fúnra ara rẹ̀ tí ò ní sọ̀rọ̀ ńgbọ́lọ́fẹ́ gbé tiẹ̀ lọ séèyàn kan bẹ́ńlẹ̀ ayé tí ò ní sọ̀rọ̀ tiẹ̀ kò ṣeé ṣe tọ́ba lò ní sọ̀rọ̀ ọkàn dánu ni. kálukú gan mọ̀ pé ọkà dànù ni kò sẹ́nì kan ọ̀hún tọ́lá yẹ kó o ni kò ní ìjọ wa ti gbé wa àbíkí náà wà ń bẹ̀ àbọ̀wà tó jẹ́ sí ni ọjọ́ èèyàn dáadáa pọ̀ máa wọn wá ẹ bá níbi owó kó bù fún ẹ bá níbi ọmọ nílé tí wọ́n ti di kalẹ̀ kó fún ẹ bá tó ní Ebebi ń pa ọ́ Bebi ni bébì ò sì pa ọ́ o ti ní bébì kan ẹ̀rù sì pé kóòtù ní tọ́ jẹ mọ́ láti wá garanti tọ́ jẹ ní ọmọ kóso ní wọn bọ̀ ọmọ kó bọ̀ nígbà bá tún wá parọ́ máa ní ọmọ kó bọ̀ jésù ah inú ọlọ́wọ́ bá ní ṣe tó wù lé olùdájọ́ láàmú àkíbalẹ̀ ọkùnrin yìí ọ̀sẹ̀ tó lè àfihàn lórí ẹ̀ ọ̀sẹ̀ tó lè sí ìdájọ́ ọlọ́run kó tupa rẹ̀ wọ́n wọ́ sẹ́rí olùsísà ọlọ́wọ́ bá rí kí ọlá ó sì yára sírò tó wá jọ́gbìn àlùkìyàmà ọlọ́run ní máa yóò bá dálù lè ká òlù dáadáa yá wọ́n máa ánà bíbọ̀ láàmì lílẹ̀ àbí ọ̀rọ̀ mọ́mí ní òdodo ní síkọ̀ sí ọlọ́run tó ní sí ọlọ́run ìfọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run yóò sì kọ́kọ́ jákàn mùnà pé pé ìtọ́lọ́run bá ti ṣe ní fáínà òsì tí ó ti yìn bẹ́ẹ̀ ọkàn rẹ̀ wà balẹ̀. eré rẹ̀ ọmọ wọn eré àsápajúdé rẹ̀ ọmọ wọn àní mọ́sàárì àsápajúdé ìtọ́lọ́run ogun ọrún oògùn ọ̀ràn owó tí gbọ́ wà tó máa pọ̀ mọ́ ànábì ádámù oògùn ọ̀ràn tọ́ba fẹ́ ṣe màjíìkì màjíìkì wà tọ́yẹ tó yẹn rò kó wórè tí èyí ìṣòwò àbí tí àlìjàn náà máa kówó lówó ọmọ kó wá fún ọ ṣùgbọ́n pé oògùn ńlọ́wọ́ ajé odòwó rárá o tọ́lọ̀ ń bá kọ́lẹ̀ fún ọ ni tọ́ba ajẹ́ pé ọ̀fẹ́ gba orí ẹ̀dẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́wà máa ṣe fẹ́ lómi ọlọ́mọ sórí ẹ̀dẹ́ fún wa tọ́ ma rò pé nǹkan ní tí èdè ṣe nǹkan ipò ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ ipò o ti gbà yí pé o ti jákè kú òun pé kò sí nǹkan kan tó lè bọ́ lẹ́yìn ìtọ́lọ́hùn ipò ẹlẹ́ẹ̀kejì tó gbéra lọ iná ní ipò dárájà ti amúnì ipò pé ọ̀wà afọkànbalẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ pípọ̀ ẹnìkan ní ìwé kan ti máa tọ́jú ẹ̀ dáadáa o. torí lèyìn òkòjọ tí wọn bá rí kí ní ìwé pẹ́ńsì èèyàn mọ́ o lèyìn òkòjọ o <laughs> mo ti lẹ́yìn tó ń gán o ọlọ́run dáhùn kó jẹ́ kí èmi náà ti máa fún yàn pẹ́ńsàn kó tó di àsìkò náà o <laughs> tọ́lọ́n bá ní gbà o ọlọ́run jẹ́ mi náà ti máa fún yàn pẹ́ńsàn wàláhì mo ti gbà á. ọ̀dọ̀ ọlọ́run lọ́fọ̀kàn tí ká ń sọ mọ́ pé ńgbà lẹ́nu iṣẹ́ tí ìlú àmọ́ gba pension tọ́wá di wípé àtúmọ̀tọ́jú ìwé o ṣùgbọ́n èrò ń ti pọ̀ jù èrò yẹn ti gùn pọ̀ jù ká ń sọ fún ọ pé ọ parí iṣẹ́ àmọ́ gba pension ọ̀dọ̀ ọlọ́run ni ọfọkàn sí tí pension bá ń bẹ́nu tí ó jẹ́ ìjẹ ìmú fún ọlọ́jọ́ iwájú yóò wà ẹ bá wulẹ̀ ìráwọ̀ èèyàn bí wọ́n ti tò lọ́ọ́ di pension tí ó ti wà àmọ́ iye ọdún ìjẹun sọ́dí nìyí àbótọ́ làwọn èèyàn ń sá lọ́dún mẹ́wàá lọ́dún méjìlá àbótọ́ ni ẹ̀jẹ̀ ń parọ́ ni wọ́n ní sèyí ló tún jí ó dínkù kótó pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ṣe dọ́ àfọkàntì náà yúrọ̀ bí kàkíkí lábílẹ̀ ìgbà yìí ọlọ́ọ̀ni ọfọkànbalẹ̀ sí lọ́dọ̀ ọfọkànbalẹ̀ sẹ́dà pẹ́sẹ̀ǹt ọlọ́run ni ọmọ retí nígbà ọba dùgbà ogbó kọ ọmọ ẹ̀jẹ̀ lájẹ ẹ̀jẹ̀ tán sin lọ́hùn fọmọ rẹ sin lọ́hùn fáyà rẹ sin lọ́hùn kẹ máa gba pẹ́ńsàn yùn gbà gbàrá dé ẹ̀lómi ọgbà pẹ́ńsàn yọ sáré kọ́lé papapapapapa kó tó tán wọ́n máa tán mọ́ lọ. <laughs> ẹlòmí ò sì ní rí gbà tí ó tún fi lọ́dọ̀ ọlọ́run múmi ní òdodo yóò wà á dàgbà lọ síbi wípé kó fi ọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá látara kíni látara wípé ó ní tíkọ̀ ó ní ìfọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà náà ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mu'ayyanati azaliyyati la'il haqqi mutayaqina annahu qad faragha min al-maqadir yóò wà lọ sí gbogbo ẹlẹ́ta pé yóò mọ̀ pé gbogbo tó ń wà nù rẹ̀ yìí àti tó ń wà nù rẹ̀ láti láéláé ló ti wà lákọọ́lẹ̀ tọ́ba ti jẹ́ ẹni bẹ́ẹ̀ àti pé jẹ́ pé ó ti pé nípa ìní síkọ̀ sí ọlọ́run ìmú ọkàn rẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ìfọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa nu musnad imam ahmed àti sunani tirimidi látọ̀dọ̀ abdullahi ibn abbas ọlọ́run kọ́kọ́ òun àti bàbá ẹ̀ ó ní kuntu khalifa rasulillahi sallallahu alayhi wa sallam yawman ìjọ kan ó lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam adabu nìyẹn kò ṣáájú ẹ̀ fakọ́ọ̀l òjíṣẹ́ ọlọ́run wa sọ yìí pé ya gulam ìrẹ ọ̀dọ́mọdékùnrin ọ̀dọ́mọdékùnrin gùlámù méde lárúbáwá yóò tún mọ lọ bí thirteen sí fifteen kèétí ìdíkọ́ wa jọ twenty rárá o kèétí ìdèpè tó bá yẹn ọ̀rọ̀ tó dáa ni ká máa fi kọ́ ọmọ wa kí wọ́n sì máa mọ̀ ọ́ kọ́lá Allah kọ́lá Rasul ó ní ya gulam ó ìwọ ọ̀dọ́mọdékùnrin aláwọ̀ àlèmúkà tẹ̀lé máa tẹ̀lé ń kọ́ ní àwọn gbólóhùn àwọn gbólóhùn kan ó ní ihfadillah sọ ọlọ́run ọlọ́run sì sọ ọlọ́run ntọ́lọ́run fẹ́ sọ àwọn ewu kan bẹ ayé ọlọ́run ìfọ́dìlá àtẹ̀jídì òtùjá àti máa sọ ọlọ́run bá àlekè ọlá ọmọ abọ́ ọlọ́run wájú rẹ báyìí ìdáàsà àìsàfásí àlèlà ọba fẹ́ tọrọ nǹkan ọlọ́run ni ọ tọrọ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ má tọrọ ẹ̀ lọ́dọ̀ ọ̀sà má tọrọ ẹ̀ lọ́dọ̀ nǹkan mílẹ̀ yín ọlọ́run wá ìdáàsà àìsàfásí àìlèbílà tọ́ ọba fẹ́ wárọ̀ lọ́wọ́ wárọ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wàhálà lọ́ọ̀mọ̀ pé gbogbo yẹn pátápátá làwíṣíkà màrú àlá ányánfàrúkà àtàwọn títí ń bẹ láti wà tádà wọn ti wáyé títí di sìn tí wọn bá kó jọ lórí pé àwọn ò sí ọ láǹfààní nkankan láǹfààrúkà bìṣe báwọn òfin kankan sí ọ láǹfààní lámúyánfààrúkà ilá bìṣe nǹkan kàtàbà wúláwù láka kò sáǹfààní kankan tí wọn lè mú bá ọ ju wípé ìtọ́lọ̀ ti ṣe fún ọ tẹ́lẹ̀ tó ti kọ́ fún ọ tẹ́lẹ̀ kí ẹ bá láwọn ọ̀sẹ̀ ọ láǹfààní kan mọ́pọ̀ ọ̀fẹ́ o kí ọlọ́run san ilé san rí àmọ́ ń fẹ́ nígbà wọn bá lọ tí wọn bá fi dé tọ́lọ̀ bá ti kọ́ mọ́ ọ ní tọ́lọ̀ wọn bá kọ́ mọ́ wọn bá ti sọ́rí ìfún ọba ah, yẹn láà sọ́rí wọlá àgbà tí wá kíní yẹn ti àmọ́rí mọ́ kọ́ wa máa bá mi bẹ́ẹ̀ wọ́n tó ti kàdí ìsìn tẹ́lẹ̀ tó ti mọ̀ pé kò sí nǹkan kan ju tọ́lọ̀ bá ti kọ́ mọ́ ọ tẹ́lẹ̀ náà ni. ẹlòmíì wọn ò kó pẹrẹ inú alálàájì tí ó lọ ó sì ah sí ọ̀rẹ́ ẹnitọ́lọ́ bá ti ní kọ́ mọ́ lọ́dún kan iná ẹ̀ ní ọ lọ ẹnitọ́lọ́ bá ti kọ́ mọ́ kò sí kódà bó dé àwọn tó tọ́ padà nígbà tó lọ́ọ̀bá lọ́sàájú ni lásìkò kan tẹ́lómi ti dé jẹ́jà wọ́n ìtúndà padà àti rẹ̀ nìkan ó tún wọ́n ti gàràfà mọ́ kí ló fẹ́ ṣe. wọ́n là wíṣí ká máa wà náà á ń yẹ dùn rúùf tí wọ́n bá péjọ lórí báwọn fẹ́ fara ní ọ́ láyé zẹ́ dùn rúùkà bìṣẹ́ yìí láwọn yẹ dùn rúùkà yìí lá bìṣẹ́ yìí kọ́ ti kàtà wà wọ́n láwọ̀ àlè. wọ́n wọlé fi nira kan kàn ọ́ àfi ń tọ́lọ́ ti kọ pé yóò jẹ́ nira fún ọ tẹ́lẹ̀ àní òfèèsì bàbá Ṣàngó bàbá ọlọ́yà ilé egun àní òfèèsì ẹ̀ mọ́tò bá ń lọ tiẹ̀ jẹ́jẹ́ rẹ̀ tọ̀tọ̀ wọn tí wọ́n sì ní àwọn òfin ra kọ́ hasbunallahu wa ni'mal wakeel ni'mal mawla wa ni'man nasir ọlọ́run ọ̀dà àbọ̀bọ̀ ọ́ ọlọ́run bá ní wọ́n rí ọ wọ́n rí ọ lọ́dọ̀ sí ni wọ́n ò ní rí ọ tó sì máa lọ tiẹ̀ lọ́dọ̀ bí mo sì ní rí ọ ìfẹ́ ọlọ́run ọ̀dọ́ rẹ ló kù yìí. bá a sì rí ni wọ́n lọ bá abá a lẹ́ ọlọ́lọ́mọ bí ó ti pé ìjọ kẹta ìráwọ̀ kẹta àti kálífà sídi ayé rẹ̀ àgbọ̀ ọdún parí ó ti mú ọtí yóò débi tí ó tún gbé ìgbógbé lọ mo ìtún ṣe báyìí tí ó tún ẹ ọsá ti gbò síwájú níwáyé kò sì takò sẹ̀rí àtẹ̀yìn tí a bá ti lè báwọn owó gbàmọ́ sọmílẹ́nu ká mọ́ bàbìtì náà táwọn lọ ìyẹn lè fún kò gbogbo owó ti bẹ̀rẹ̀ ọ̀nà one thousand one thousand bí wọ́n á fún lówó owó tí ó lọ bí mo ti ó ní wọ́n lọ sànú ọ̀rọ̀ kan wá wáyé lọ pàfẹ́ ó sì kí kiri ilé wa ju bọ́mọ kẹsì wa aláyé kẹ bàbá sáfà kú ẹgbẹ́ lọ́dún lórí àwọn ẹ̀rọ tí gbèrè ọlọ́run ṣẹ̀rọ ti gbẹ́ fún báyẹ̀ rí twenty naira to fifty naira yóò ti gbèrè lọ ẹlẹ́dì lọ tó ní kò lè fi àwọn ọ̀dá ẹni agbó àtàṣẹ̀ léwọ̀n tó gbọ́ sí lọ àádọ́rọ̀ àtàṣẹ̀ rẹ̀ mú ti inú kó mi rìnrìn adé wípé ah, àìsíkà ìmọ̀ ọwọ́ ọmọ yìí wá àtàṣẹ̀ tẹ̀lé ọ̀dọ́ ọba lè tẹ̀yìn ó fi ilẹ̀ náà lè ah, <laughs> ah, mú ọgbà àgbò tí ìlè tọ́ra yìí ọmọ ẹgbọ́ gíláàsì gan lọ́nà àwọn ẹgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ìpẹ́rùn bá ní <laughs> <laughs> ntọ́lọ́wọ́ bá àlejò ọlọ́ba ti sọ pé yọ́ọ́ jẹ́ nira iná ẹ̀ ní ọ̀wọ́ àbá ọ rúfin àtìlẹ̀ àtìláàmù gègé ìkọ̀wé tí wọ́n fi kọ́ kádàrà wọ́n ti gbé ókè o kò sí jẹ́ ọkọ̀ mọ́ o wọ̀já fọ́tì sọ́tò tákàdá tí wọ́n kọ́ sí o ti gbẹ ìbára nìyẹn lórí pé gbogbo nǹkan o ti parí lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá so ìwọ̀nba tá a gbẹ́ kọ́lọ́